بالقبول السلام عليكم ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwú ó sì jágbàlagbà ló finú fídọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀sìn ó yẹ kẹ́ ẹ wòye sáàyè téèyàn ti mú mi ìmàmú rẹ̀ gbé láláìsí ní fásitì ṣòfò ìwọ̀n yìí nílé ẹ̀kọ́ ọmọdé rọ́tà tó ahli sunnati wal jama'ati lè dìrọ̀ sáàdì islamiyyati wal arabiyyati adábàdà ìlọrin fi ṣe gbẹ̀mí tẹ̀ lọ́jọ́kọjọ́ ẹ̀kọ́ kéwu kíké níbàámu Allah yóò sì kún kẹ́kẹ́ bọ́nìrànà ìwọ̀mọlúwàbí àmójútó tó péye ń bẹ ní tẹ̀pẹ́ àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àti ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan ní ìpele ìpìdáyì ìdájí ó fi mọ́ sánáwì aago mẹ́jọ àárọ̀ sago kan ọ̀sán ètò ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀. ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàbídùn kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́. alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún. tọmọdé tàgbà tọkùnrin tó bẹ̀rẹ̀ títí lórí ìyàwó lọ́ọ̀dì nílẹ̀ kọmọdérọ́sàtù ahlisunna wal jamaa yìí sílẹ̀ fún ọ. àyíká umu faisal central mall adábàdà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orí ọ̀yìn ládábàdà nílọrin telephone zero eight one zero three three five one five. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يأله الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أدوقف ولون وبا الطريق هتيجي فون النبي ومحمد وأنا أرى إليه النبي وصحابه له بنتي أطلع إلى نار تفجي وجوه بندي القيامة أدلون كفي كتيا طريق كفي قريب وبوان gbogbo àti àgbẹ̀yìtò àdínú yusrun òun náà ni ó tún bẹ̀rẹ̀ níbi ètò yìí láti máa ń ṣàlàyé àwọn nǹkan tí ó jẹ́ ojúṣe wa nídìí ẹ̀sìn ipe a lè ṣe ẹ̀sìn àfi ká ṣe gẹ́gẹ́ bí anabi sallallahu alaihi wasallam bó ṣe ṣe ká jìnà sí àdádálẹ̀ ohun tí ò lẹ́sìn lẹ̀ nínú ẹ̀sìn ká jìnà sí torí pé kí ni nǹkan tí a wá ṣe láyé iná ìlélẹ́yìí ni gbọ́dọ̀ wá tọ́ra yẹn jẹ́ kí ẹ máa ṣe nǹkan tọ́lọ̀ wọn bá ọ̀ràn èèyàn ọlọ́run ní pé tí mo dá yín fún kẹ ṣe gbòógì rẹ̀ ni pé kẹ sin èmi ọlọ́run ọba kò wá jẹ́ pé tọ́lọ̀ ń torí rẹ̀ dá èèyàn náà lèèyàn wá rí tó ń jẹ́ òdodo ṣe ṣẹlẹ̀ yìí àdánwò láńlá ni fún omi èèyàn. ọ̀rọ̀ tí mo ń bá lọ òun náà ni ọ̀rọ̀ nípa al-adab al-islamiyya àwọn ẹ̀kọ́ ẹ̀sìn islam tóbi tí mo wá wà ní al-adab ma'al walidain ẹ̀kọ́ tí ọmọ máa ń ní pẹ̀lú òbí rẹ̀ méjèèjì ẹ̀rí mo ti wá sọ àwọn oríṣiríṣi àwọn ẹ̀tọ́ ẹ̀kọ́ tí yẹn máa ń lò pẹ̀lú òbí tó ládàbí kí yẹn lò pẹ̀lú òbí tó bíyàn so mo ṣàlàyé pé ara rẹ̀ ni pé kí yẹn ò ṣe dáadáa sí wọn dáadáa yẹn gbọ́dọ̀ dé ìgbà tí wọ́n bá fẹ́ kú ẹ̀rẹ̀ ṣùgbọ́n kan náà ìgbà tí wọ́n bá kú tán wọ́n gbọ́dọ̀ ṣe dáadáa fún wọn. mo ṣàlàyé pé àkọ́kọ́ nínú dáadáa téèyàn ó ṣe fún òbí tó bí ni nígbà tó bá kú tán òun ni kó o wá ọ̀nà tó fi bò láṣìírí tó bò láṣìírí ẹ̀rẹ̀ lọ́nà ni tó ṣe sùtúrà rẹ̀ sùtúrà náà ní kíkọ sàtàrà rẹ̀ kó o bò láṣìírí náà ní ìjọba sọ àkọ́kọ́ ni pé kéèyàn wábi tó dáa téèyàn ó jẹ́ kí òbí yẹn kó sùn sí ẹ̀rí kódà tó bí bá sọ kalẹ̀ pé ẹsẹ̀ ní síbí ìfihàn bá rí pé bí yóò dáa bí yóò ní bá a fún yín so kí wọ́n gbà fún kí wọ́n mọ́ mú irú irú àdéhùn bá kalẹ̀ yẹn àbí yẹn kí ṣẹ. bóyá ní kóbi oníkó ẹsẹ̀ mi yàrá mi tí mo sùn yín náà ní yàrá yìí náà ní ẹsẹ̀ mi sí Ànábì sallallahu alaihi wasallam ní pé la taj'alu buyutakum qubura ẹ má sọ lé di sàárè ṣẹ́rí tí ń sọ yìí kọ́dà lómi yóò mọ̀ wó pé à ah, kí ni òyìn tó ń wí yìí torí wọ́n ti rí àwọn àáfàá kan tí wọ́n ti nú ilé nílọrin pèpè nínú yàrá wọn náà wọ́n ti wọ́n ti wàláhì ó bá yẹn jẹ gan ó sì pọ̀ nílọrin gan o ọ̀pọ̀ o pèpè nínú yàrá náà ni wọ́n ti wọ́n ti wọ́n ti àwọn olówó síbẹ̀ àmọ́ àwọn àáfàá pinlẹ̀ rẹ̀ àwọn àfa àlẹ́kọ̀ọ́ pinlẹ̀ rẹ̀ kán máa sìnkú sínú yàrá tó láwọn àfa àsìkò yìí náà sì ni o èmi máa ń bi wọ́n pé nínú gbogbo àwọn àfa bàbá bàbá bàbá jọ́hun tá a máa ń kà yẹn àwọn bàbá jọ́hun ìwú ni wọ́n sin sínú yàrá àgbàlá làwọn bàbá yìí máa ń ní wọ́n ní káàsàárè àbí ká pè ní àgbàlá tó kí ló dé tí a lo káàsàárè mọ́ lónìí wọ́n sin àwọn àfa náà sínú yàrá wọ́n tún wá fi slide glass sí Allahu Akbar wọ́n faná sí wọ́n fi táìsì sí inú yàrá nítorí tọ́lọ́run nílùú lọ́rin tánàbí sọ pé la taj'alu qubura pé la taj'alu buyutakum qubura alẹ́bìnrin ẹ má sọ ilé yín di sàárè ẹ má sọ ilé yín di sàárè tọ́ dáadáa tọ́ ọmọ ọba ṣe fóbi rẹ̀ kọ́ wá bí tọ́mọ yẹn ó sùn tí bàbá yẹn ó sùn ìtọ́ dájú ni kéèyàn gbé òbí yẹn lọ síbi tí ó jẹ́ maqbara al-muslimin bí tí wọ́n máa ń sin àwọn mùsùlùmí sí ṣe kí gbogbo gbàrà yẹn wọn wá bẹ̀ ní ọmọ wa ṣàdúrà lẹ̀ ọmọ wa ṣàdúrà lẹ̀ àmọ́ tí wọn bá tẹ́lẹ̀ bá òkè arọ́ wa ó gbé lọ́bẹ̀ ẹ wá àgbàlá kẹsìn òkú síbẹ̀ àmọ́ kẹ wá sí sínú ilé àbí kẹsìn sórí àtàn eléyìí kódà o tọ̀ síwájú kí o tó tẹ̀ ti wá lẹ́yìn ìgbàtẹ́ bá ti negotiate ibi tẹ́sìn bàbá ṣe tán wíwẹ̀ àbí ìyá ni wọ́n ọmọ ní kó wẹ̀ mo ṣàlàyé oúnjẹ òní tọ̀ ẹ dákọ̀ẹ́jẹ́ wá dira wa ọmọ tí òun gan wú ẹ̀kú nìsín òun gan kọ̀ lẹ́kọ̀ọ́ rẹ̀ wàlá ojúṣe ogun mùsùlùmí ni ọ̀ká olè mọ́ṣẹ́ ń wẹ̀wẹ̀ sẹ́rí ìwẹ̀ jẹ́nàbà kò yàtọ̀ sí ìwẹ̀ òkú kankan ẹnu tó fi yàtọ̀ náà ni pé ìwọ òun ò nílé ṣe fúnra rẹ̀ ẹ̀ ṣe fún ni tẹ̀tẹ̀ bá wá gbọ́ míì hey tẹ̀bá ní kẹ́lómi ẹ̀ wá sọ bọ́n ṣe ń wẹ̀ kú bọ́n ṣe ń wẹ̀ jẹ́nàbà àgbákòde àdánwòde torí pé kíni àwọn èèyàn sì kú lórí pé bá a ṣe bá bá a ṣe bá bá a ṣe bá ní àwọn ọ̀nà tí ó ti takò ìlànà hadith Ànábì sallallahu alaihi wasallam tó bí akin tó kù níbi erigun yìí ẹ̀jẹ̀ kí n ra sọ kí n sọ bọ́n sí máa ń wẹ òkú tàbí bọ́n sí máa ń wẹ jẹ́nàbà tí mo fi ní kó yàtọ̀ síra wọn ṣẹ́tẹ́ bá ti wá omi ní tó fi bẹ̀rẹ̀ jẹ́nàbà tó máa ń wẹ náà ni ọ̀pọ̀lọpọ̀ máa wẹ o kódà àfa náà kọ̀ mọ́ jẹ́nàbà wẹ̀ kódà ìlú àfa mi láṣe torí pé kí ni súnà Ànábì sallallahu alaihi wasallam onímọ̀ Toto tó fìràn lérí gbogbo nǹkan kọ̀ọ̀kan ó ṣe toto tó fìràn rẹ̀ pé bóòlù lè ṣe wà gẹ́lẹ́ látọ̀dọ̀ ànábì so ọmọ wa ká ọmọ kàdísà ànábì wa rí pé òkè bá ànábì ṣe máa ń ṣe nìyí so ọmọ wa ṣe bẹ́ẹ̀ so Aisha radiyallahu anha Maimuna radiyallahu anha àwọn ìyàwó ànábì sallallahu alaihi wasallam àwọn wọn ṣàlàyé bá ànábì ṣe máa ń wẹ̀ gẹ̀gàn tí wọ́n ní tánàbí bá ti gbé omi sọ́dọ̀ síléwẹ̀ lẹ́yìn ìgbà tó bá ṣan owó yẹn tán yóò san abẹ́ rẹ̀ lẹ́yìn ìgbà tó bá san abẹ́ rẹ̀ tán yóò ṣe yóò àtúnṣe àlùwàlá bí àlùwàlá tí ó fi kírun gangan tó lẹ́yìn ìgbà tó bá parí àlùwàlá yẹn tán ànábì wàá da omi sí orí wá síbi ọrùn yóò fọwọ́ ya irun rẹ̀ yóò mọ̀ fọwọ́ gbo gbogbo orí rẹ̀ yóò tún dá sí kejì yóò tún dá sí kẹta so lẹ́yìn ìgbà tó bá ti ṣe yẹn tán yóò dàmí pé apá ọ̀tún yóò fọ́ wá lẹ̀ yóò dàmí pé apá òsì yóò fọ́ wá sílẹ̀ lẹ̀ so tó bá ti fìyẹn tán yóò fọ ẹsẹ̀ tó bá sì wù ń gbà mí ó lè ṣe ẹsẹ̀ papọ̀ má lò wá láwọn so tẹwárí tí yóò fi san ara òun ò níye ó dìgbà tó bá mọ́ àmọ́ orí gangan lèèyàn fọ́lẹ̀ mẹ́ta kò gbọ́dọ̀ ju mẹ́ta lọ o sì gbọ́dọ̀ mọ́ fọ́tọ̀ mẹ́ta tó tẹwárí pé ọwà fọwọ́ wọ ikùn wọ́n fọwọ́ wọ àyà rẹ lọ sókè kò sí ti ń jábá wọn o inú súnà ànábì o ànábì ọ̀wẹ́ bẹ́ẹ̀ rí o kò ànábì ọ̀wẹ́ báwọn rí láyé láyé ẹni tó bá sì lẹ́rìí kó táwọn ẹbí bá ti ṣe bẹ́ẹ̀ wá kó táwọn sọ̀rọ̀ bá ti ṣe bẹ́ẹ̀ wá kò sí ṣé kàdámù lọ sọ sínú tírakọ̀ ayédè sọ láti kò sí lẹ́rìí ẹ̀rí kankan ò sí ń so irú eléyìí ẹjẹ́ dákun ẹ má jẹ́ ká ṣe ọ̀nà tí ò bá tà nẹ́bí sọ̀rọ̀ kọ́lẹ̀ lọ lè wọ láàrín bó lọ́wọ́ àńbẹ̀ kó wà fọwọ́ gbé wọ́nù àbí àtìmọ́wí àbí àbí ìrìnzíyà ìkọ́lẹ̀ mọ́tò ìrìnzíyà ń bó lọ́wọ́ àńbẹ̀ àbí rìsálà ni àwọn tíra fíkẹ́ tá a máa ń kénu ń bó lọ́wọ́ àńbẹ̀. so eléyìí ẹ̀jẹ̀ ká lọ lè mọ̀ bá wọn bá ṣe wá ṣe fókun náà níbi tí ń lọ gangan nìyẹn. so kò lé ẹnu tó kàn ṣe náà ni pé ó fi aṣọ kan ó fi kọ́va ibi tó bá ń jẹ́ ìhòhò ìhòhò bàbá yẹn so láti ibi ìdodo wá síbi ikún èèyàn da aṣọ kan bò so abẹ́ aṣọ yẹn tẹ́lẹ̀ yóò ti wá máa wá wẹ ní tí wọ́n bá wẹ ló ti sábà fún so ló ti ṣàlùwàlá fún so ọ̀yàmọ́ ẹnu rẹ̀ tó bá rí ṣàlùwàlá tó ní ya ẹnu rẹ̀ wọ́n kàn bomi sí lásán lásán náà ni kì í sọ̀pọ̀ padà tòtòrò ti kú nìyẹn wà lẹ̀ kò lè gbé inú kò lè ṣe kan kò ní kọ́ mọ̀ fa ẹnu rẹ̀ kọ́ mọ̀ ya fara yàtọ̀ tọ́ wà ń bẹ̀ nù délẹ̀ náà tí a bá ti ṣe yẹn tán èèyàn wà da omi sí ní orí lẹ́ẹ̀mẹ́ta tí o ti mọ̀ fọwọ́ ya kódà tó àìpẹ́ ara òkú mi bá dọ̀tí yẹn ní kọ́kọ́ wẹ òkú yẹn náà bí abẹ́ ìwẹ̀ tá a máa ń wẹ̀ pẹ̀lú ọṣẹ kẹtó wá bẹ̀rẹ̀ ìwẹ̀ gẹ́gẹ́ fún ìwẹ̀ ti mọ́yìtì ìwẹ̀ òkú fún so tí wọ́n bá ti di pé èèyàn fọ orí yẹn tẹ́lẹ̀ mẹ́ta èèyàn yí apá rẹ̀ ọ̀tún èèyàn ṣàn lọ sísàlẹ̀ yóò tún yí apá rẹ̀ òsì yóò tún sàn wọn náà lọ sísàlẹ̀ tó tán èèyàn dẹ̀ nà lára ẹ bá nà lára tán yóò fi aṣọ sí la so aṣọ tí yóò fi sí la kò nídìí kẹ́ dábàá ń tẹ́ kò ní dìkẹ́ wíláwà ní kankan fún un kò sí ohun tó wà nínú àdìsí ànábì sallallahu alaihi wasallam nù ànábì sallallahu alaihi wasallam gbà tó kú wọn fún ní aṣọ márùn kò sí òbílá ìmáàmẹ̀sìn kò sí ìmáàmẹ̀ ń fún wíláwà ní fún òwúrọ̀ kankan fún so bá ṣe wá ṣe náà ni pé àwa wá aṣọ tó fẹ́ bí aṣọ òbúra tó lè yí òkú yẹn so alẹ́ lu mẹ́ta mẹ́ta náà láti bẹ̀rẹ̀ náà ló kéré jù kí n ò yí mẹ́ta kí n ò yí ní mẹ́ta tí ò bá tí ò bá ti tó àti tó bá fẹ́lẹ́ so bí anabi ṣe ní ká ṣe nìyẹn so ìyẹn ti bo ẹnìyẹn láti rí nù ó ti ó ti wé ìwé awé kalẹ̀ ẹ̀hẹ́ òun bàbá rẹ̀ láti rí kalẹ̀ nù òun màmá rẹ̀ láti rí kalẹ̀ nù ṣùgbọ́n ni o ikóbìnrin ọ̀gbọ́dọ̀ lọ léwé ọkùnrin o ọkùnrin ọ̀gbọ́dọ̀ lọ ọkùnrin ọ̀gbọ́dọ̀ léwé obìnrin obìnrin ọ̀gbọ́dọ̀ wé ọkùnrin o so ọkùnrin kọ́ wẹ ọkùnrin so ní ìṣàlàyé ní ìjọ ní ìdílé yẹn ọ̀gbọ́dọ̀ nítorí màmá mi ni kọ́kùnrin wa ni wọ́n gbẹ̀rẹ̀ wọ́n gbẹ̀rẹ̀ màmá rẹ̀ irọ́ o ọkọ àtìyàwó náà léwé ra wọn ẹ̀hẹ́n ọkọ lè wẹ ìyàwó ìyàwó lè wẹ ọkọ rẹ̀ tó léyìí arakú yẹn ṣe dáadáa fún òbí yẹn nìyẹn wá ìyẹn tọ́jú rẹ̀ yẹn bò láti rí tó kí wọ́n gbé lọ sí sàárè tó tán bá gbé dé sàárè ẹjọ́ wà ń bẹ̀ kẹjọ sín ni ẹ̀rì aláì náà ń ṣe dáadáa tóbi nínú súnà nábì ni tó torí pé kí ni ìgbà tí kọ́dà wá sí bàbá yẹn kò kí ń ṣe mùsùlùmí ẹ̀rì wọ́n nísìnyí ọjọ́ mùsùlùmí bàbá wọn kì í ṣe mùsùlùmí bàbá yẹn jẹ́ bàbá aláwo bàbá yẹn jẹ́ bàbá olóòṣà bàbá yẹn jẹ́ kò sí nílànà Islam kì í ṣe mùsùlùmí so sórí ìgbà tó bá fẹ́ sìn wọn náà gbọdọ̀ lọ́bẹ̀ so àníkọ́ lọ kírun sí la o a ò sì gbọdọ̀ ṣàdúrà fún o àmọ́ ojúṣe rẹ ni kíkọ́ wà níbi tí wọ́n ti fẹ́ sìn wọ́n ti fẹ́ bò mọ́lẹ̀ torí kíni hadith Ali bàbá àwọn kú tí ń jẹ́ Abi Talib فأتى رسول الله صلى الله عليه وسلم علي وابا النبي صلى الله عليه وسلم فقال واتوقي ipe iná ẹ̀mẹ́ka ó ní àbúrò bàbá rẹ̀ ó ti kú kọ̀dùmáàt ó ti kú káfíran ó ti kú sírí kìfìrí náà ló kú lé lérí so wá ní kaifa asna bó ní ṣe sí anabi sallallahu alaihi pé yidhhab ya ali fawari abak tẹ̀lé wọn lọ kẹrọjọ lọ bu bàbá rẹ̀ mọ́lẹ̀ so anábì wá sọ pé wala tuhaddisanna ahadan má bẹ́ẹ̀ nìkan kan sọ̀rọ̀ lọ́wọ́ kan lọ́bẹ̀ kẹsìjọ bò kọ́nà participate kẹjọ bò mọ́lẹ̀ kẹba ti bò mọ́lẹ̀ tán kọ́nà padà wá bá mi nígbà tó ń bu àná tó ń bu mọ́lẹ̀ tán òun padà wá bá anábì sọ̀rọ̀ sọ́lá ah anábì wá ṣe àdúrà fún un ó ṣe àdúrà fún Ali bin àwọn apáàtì wa ni a ṣe pé ojúṣe ọmọ ara ojúṣe ọmọ ara ẹ̀kọ́ tọ́mọ ó lù sí bàbá rẹ̀ òun náà ni kọ́lọ̀ lè bá wọn jọ sín níjọ́ tán bá sín ara ẹ̀tọ́ ni tó mú fún bàbá yẹn so eléyìí ni ìlànà anábì sallallahu alaihi wasallam bí a ṣe máa ṣe pẹ̀lú òbí tó bá kan náà nínú táwọn máa tún ṣe tí lẹ́yìn ìgbà tóbi bá kú tọ̀hún ni kéèyàn máa ṣàdúrà fún ní gbogbo ìgbà tó bí ọwọ́ ní sí ká yan ẹlòmíì pé òun máa ṣe àdúrà yẹn nígbà tí òbí yẹn bá kú bá àdíjọ́ kẹta wọ́n bẹ̀rẹ̀ àdúrà so àbí wọ́n ti sin òkú tán wọ́n ti kírun sí wọ́n ti bó tán wọ́n á ní ẹja jòkó àdúrà so eléyìí kò sí ní jòkó àdúrà nínú ìsìn wa so tó bá sì ní pé lẹ́yìn ìgbà tí wọ́n sin òkú kan o tọ́ àwọn afá wa kóra wọn jọ wọ́n á ń sin wọ́n á ń tàdúrà fún un so ìrun gangan tán kí gan kí ni àdúrà ni lẹ́yìn náà tẹ́ bá wà ń bi sàárè ànábì ẹbẹ̀ lọ́hùn fún ọmọ ìyá yín is'alullaha li akhikum as-sabata wa innahu al-an yus'al ìbéèrè ọmọ dé ọmọ bí nìsẹ̀yìn tó ànábì ní kásádùá fún tó lẹ́yìn náà tó bá kú kó ń kálukọ́ lọ ní gbogbo ìgbà tó bá ti òkú rẹ̀ ni àmọ́kẹ́ wa ní tọ̀yọ́ ajá lè jòkó kò sí yẹn nínú ẹ̀sìn ànábì sallallahu alaihi sèmi mo sọ fún àwọn brọ́dà mi rẹ̀ ń bò lẹ́nu ẹ̀tún fẹ́ parí àdúrà wọn nìyẹn ó dáa parí àdúrà dà á ìyẹn parí àdúrà kílẹ̀ abẹ́sẹ̀ wọn ni abẹ́sẹ̀ àdúrà àjọ kẹta ẹlẹ́ fẹ́ parí rẹ̀ lẹ́wí ẹlẹ́mìíràn àjọ kẹjọ á parí àdúrà ìyẹn parí àdúrà àdúrà sallallahu alaihi wasallam ni ìjókòó tí ì ṣe ni so ìbẹ̀lẹ́ ti àmọ́ ìkọ́lẹ̀ lómi tó ní àtúnṣe wá sí ń bẹ́ẹ̀ gbúrú àwọn eléyìí àà kọ́lá dé ní yí gẹ́mú ṣe kéré mọ́ yìí mo sọ fún gbàtà wà ń kéèké àárí gbogbo eléyìí kọ́ àárí kọ́fẹ́sìn kúkọ́ kánlá fẹ́ sàdúrà táwọn báyìí bá tẹ̀ ń sàdúrà jọ kẹta tẹ́ máa ń ṣe àbí jọ kẹjọ pápákọ̀ ń kálukú ti túká wá àti ojú wa yìí ló fi bẹ̀rẹ̀ níbi òkú wá àti ṣíṣe níbi òkú tó ní ìsinmi tẹ̀ tí wá di pé kí wọ́n lọ lè gba àwọn oní àwọn tí wọ́n máa ń ṣe kíni àwọn ẹgbọ́n ṣe máa ń pa àwọn kinní yìí àwọn tó tọ́ wọ́n tó gbogbo sísẹ́mù kinní sound system kalẹ̀ tí wọ́n mọ̀ play wọ́n lè mọ̀ play wá sí kódà lórí gan mọ̀ play orin bó ṣe lè wú kó dára tó ẹ̀ẹ́ subhanallah òkú tó kú náà lẹ́ ń ṣe báyìí fún ẹ́ tí ìlànà anábì náà lẹ sì pélé yìí ẹ̀sìn ọlọ́run náà lẹ pélé yìí ẹ̀sìn anábì náà lẹ pélé yìí ah wàláhì eré ẹ̀sìn ìlànà anábì ọ̀hún so à ń ṣe wá sí òkúkúnjọ́ kẹjọ ìjà kóra wájú ká ṣe wá sí gbogbo èèyàn yán àdádálẹ̀ ni wàláyé ọmọ tó bá fẹ́ ṣe dáadáa fóbi rẹ̀ má ṣòro àwọn eléyìí fún máa ṣàdúrà fóbi rẹ̀ nígbà tí ọba ń kírun má ṣàdúrà fóbi rẹ̀ gbogbo àtẹ́mì rẹ̀ bá ti lọ sọ́dọ̀ rẹ̀ so eléyìí ojúṣe tó rẹ fún ọmọ ṣe fóbi nù kò lèmi lè bá ti dàlélù fún wọn ẹ̀rí ń bolẹ́ ti rélẹ̀ nínú súnà nàbì sallallahu alaihi wasallam tó bá kan lẹ́yìn ìgbà tí yẹn bá ṣe ìyẹn tán ara ojúṣe tí yẹn tó lè ṣe òun náà ni kí yẹn ti sàrà ojúṣe ọmọ ni ẹ̀tọ́ ọmọ ni ẹ̀kọ́ dáadáa ní fọ́ọ̀mù ṣe sàrà fóbi rẹ̀ àmọ́ ìṣòro wa ni pé bò láti ń ti sàrà yẹn o ìrètí wàhálà wà nù sàrà ọ̀hún bẹnu súnà nàbì sallallahu alaihi wasallam tó yẹ pé èèyàn lèèyàn máa ṣe fún òkú tó bá ti lọ tán so Aisha radiyallahu anha òun lọ gba hadisi wa ó ní anna rajulan arákùnrin kan qala lin nabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún nabi ó ní inna kú tó ẹ pé àyẹn bá lè sọ̀rọ̀ ni láti ìgbà tó fi rẹ̀ ẹ́ yóò sọ pé ká ti sàrà fún un. fa'alaha ajirun in tasaddaqtu anha oníwà nẹ́bì ṣé màá gba síládà ilé báyà yìí tí n bá ṣe sàrà fún yà yìí anábì ní na'am síládà ọba tẹ̀lé báyìí àdìsàn nẹ́bì sallallahu alaihi o ẹ̀rì gbogbo àwọn ẹlòmíì irọ́ irọ́ irọ́ wọ́n ní àwọn alùsùnà wọ́n tún ní àwọn sàdúrà fókù mọ́ so ẹ sọ̀rọ̀ àdúrà tí a ní ẹ mọ́ ṣe fókù mọ́ ni a ní ẹ mọ́ jòkó fìdáwù ẹ mọ́ jòkó wá sí kò sí ti ń jẹ́ báwọn nínú ẹsẹ̀ ẹ mọ́ yán tá a bá sọ wọ́n tún tọ̀ wọ́n tún dé wọ́n tún ní àwọn ti sàrà wọ́n tún ní sàrà òní bókù ń gbọ́dọ̀ ti sọ yìí hàn irú sàrà wo lẹ́ ń ṣe gbónúgbò onísúnà oní ọ̀sọ̀ pé sàrà ìbókù kò sí ń tọ̀ so àdìsàn níbi sọ̀rọ̀ dẹ́sẹ̀ pọ̀lẹ̀ kẹ̀tẹ̀kọ́lẹ̀ nìkan wá bá nẹ́bí sallallahu alaihi wasallam olóhun ní ọgbà oko láńlá ń bẹ́ẹ̀ fi ṣe sàrà fún òbí òun tó kọ ànẹ́bí ni náà ti ṣe ti ṣe sàrà fún òun ó sì ti fún wọn. Sa'd ibn Ubadah radiyallahu anhu wal hadith fi sahih ma fi sunan Abi Dawud hadith wa sunan Abi Dawud Sa'd ibn Ubadah ó ní ya Rasulullah ó ní wòjúṣe ọlọ́run inna umma Sa'd matat ó ní ìyá mi ti kú ìyá Sa'd ó kú fa ayyu sadaqatin afdalu sàláwo ló wá lọ́lá jù tí mo lè ṣe fún ìyá yẹn sàláwo ni ó da kí n ṣe fún òkú mi tó kú anábì ní al-ma'u sàráwo mi ni kò ṣe qala fa hafara bi'ran ní Sa'd ó bá lọ lè gbẹ́ kànga wa qala ó wá sọ báyìí pé abi i li ummi Sa'din ó ní mo kànga tí mo gbé yìí kó máa jẹ́ sàárà fún ìyá Saad ìyẹn ni pé fún màmá àrùn ṣé òun kan sọ hadith ló ṣàlàyé yìí pé ìyẹn lè ṣe sàárà àmọ́rù sàárà wo lèyìn ó ṣe náà àsìkò wo ó ṣe alaihi ó sọ fún wa pé tí òkú bá ipe ní àwọn àsìkò tí ń jẹ́ àsìkò ìdárò àkọ́kọ́ náà a gbọ́dọ̀ péjọ sílé olópin ẹ̀ ká máa lọ lè kí wọn kó kálukú sì máa padà àmọ́ pòun lọ lè ń péjọ síbẹ̀ ọlọ́jọ́ kó síbẹ̀ ẹnẹsẹ̀ síbẹ̀ ẹta tẹ́ǹtì kalẹ̀ ẹgbága kalẹ̀ ẹtẹ́ni kalẹ̀ aláì kò sí láyà nàbì sallallahu alaihi wasallam àwọn ni àwọn àjòkó tí wọn wá kí wọn kò sí. so Jarir ibn Abdullah al-Bajali òun ni ó gba ọ̀rọ̀ yìí wá ó ní kúnnà náà ìdù ó ní gbogbo àwọn sàhábà nẹ́bí sallallahu alaihi wasallam ẹ̀kọ́ ta pẹ́lára nẹ́bí ni pé náà ìdù al-ijtimaa inda ahli al àwọn máa ń ka ìmọ̀ lọ lè péjọ hàn sọ́dọ̀ àwọn olókùú ká tó sọ́dọ̀ àwọn olókùú wọ́n sọ ní àti ìmú tọ̀ àmọ̀ káwọn olókùú yẹn máa wá ṣe oúnjẹ fún wa kí wọ́n fún wa lóúnjẹ jẹ nínú níyàhà jẹ́ pé yẹn ń lérí ẹkún ni ìlérí ẹkún sì ni ànábì sọ pé ara nǹkan tọ́lọ́wọ́ bá bínú sí ni kí ọlọ́ lè jókòó sílé lókù kẹ́ tó ẹsẹ̀ síbẹ̀ kẹ́ máa jẹun níbẹ̀ kẹ́ ní àhánjẹ kìíní kan ní ẹ̀yìn ọ̀dà àwọn gbé wá fún wa wá so sàárà lẹ́yìn ìgbà tí wá di pé ẹ bá dárò kú tí kìí ṣe àsìkò tó ń jẹ́ àsìkò dárò yẹn tánẹ́bì náà lẹ́ẹ̀tẹ́ gbọ́dọ̀ péjọ ẹ wọ àwọn táwọn sọ nìsín tó yẹn lè ṣe sàárà kọgbẹ́ bọ́ òhò kò sí tó burú mbẹ́ ẹ rí i pé wà tánẹ́bì ń sọ pé nínú nǹkan ti ra mẹ́tẹ̀bùnú adam nǹkọ́tọ̀ àìníwò amẹ́lúhù ilẹ̀ amín sàlẹ́fìn ànábì tọ́mi nìyẹn bá ti kú gbogbo iṣẹ́ rẹ̀ ó ti tán ànábì ní sọ́dọ̀kọ̀ tó ń járe yà nǹkan mẹ́ta ló yẹ mọ̀ bá níládàá náà ni sadaqatun jariyah sàárà tí yẹn ṣe tí sàárà yẹn tí kò ní dúró tí ládàá rẹ̀ ọmọ ẹ lọ náà ni irú ntí Sa'id Shaykh radiyallahu anhu tó gbẹ́ kànga fún ìyá rẹ̀ lórúkọ mọ́mọ́ rẹ̀ ṣùgbọ́n àwọn dáadáa tí yẹn máa ń ṣe fún òkú ah èèyàn ní ládàbí ń ṣe ẹ̀kọ́ pẹ̀lú òbí tí ó bíyàn tó dédé láìsí àlà fún àwọn tí a bá fẹ́ pè fún ìbéèrè àbí fún ìbéèrè náà ni lórí nǹkan tí mo fọ àbí nǹkan míì tó aláǹfààní láti máa pè báyìí tó àwọn kọ̀ọ̀kan jẹ́ tí ń wọlé gan. nam zero eight one zero eight five zero one three seven one wa aleykum salaam wa rahmatulah wa barakatu. ẹ rà sà àbùsàlì láti ṣe ìdílé sà. náà mẹ́ta bọ̀. ẹ dákun bàbá ọ̀rẹ́ yẹn bá kú àbíjà rẹ̀ ọ̀ hmm. jẹ́ pé ìṣèlú wọn hmm. gẹ́gẹ́ ìyẹn lè lọ bí o àṣẹ pé wọ́n lè lọ bẹ̀. kò sí dọ́kà ẹ̀wọ̀n má lè lọ. ẹ̀hẹ́ tó bá ní bàbá tó bá yìnbá ìsìnyà pé dákọ̀jájọ pé lọ sí táwọn fẹ́ sí wọ́n sí ṣèṣe kú títẹ̀ ni wọ́n tẹ́lẹ̀ bá wọn máa tẹ̀lé wọn lọ. tó bá jẹ́ pé kò bá rí èèyàn míì tí ò rí èèyàn míì tí ó tẹ̀lé wọn mùsùlùmí náà lè bá a lọ wọn táwọn èèyàn rẹ bá ti wà ń bẹ kò sí tọkàn ọ tó ti yé báwọn tó náà aleykum salaam wa rahmatulah wa barakatuh naam ah, fún àti abafẹ́ pé zero eight one zero eight five zero one three seven one naam. salaamaleykum. aleykum salaam wa rahmatulah wa barakatuh. ẹ pé ṣùgbọ́n àlọ́ ọmọ tẹ̀yìn síwájú. àmì ìgbà kan lọ sọ́rọ̀. àbùlẹ́bí muhammad jami lásìkò nínú. naam. láàkùn ìbéèrè Hmm. ó kò kú lẹ́yìn ọmọ ṣàdúrà kó yá ìrántí ọdún kan <laughs> àti ìrántí ọdún méjì. ẹ ṣeun ìbéèrè yín ìgbà púpọ̀ ẹlẹ́kejì ni wípé òkúta ọmọ rẹ̀ ló ṣe sí tẹ̀yẹ̀ àtẹ̀yẹ́dẹ́ ọmọ rẹ̀ ṣe sí ilé èwo ló lágbàáyé bá bìkọ́sì àwọn kan máa ń sọ wípé wọ́n jó kú wú wọ́n ṣe gẹ́gẹ́ náà wọ́n sọ òkú tó ti kú tó hmm. òun àfọlọ́wọ́n ọba ni ẹni tó yé wú òun àfọlọ́wọ́n ọba nìkan ní òkú tó yọ lẹ́jọ́ tó èyí ò náà wọ́n fẹ́ ń kí ìṣẹ́ abẹ́gẹ́ bá wa rí ìpínlẹ̀ yẹn. ṣe rí àkọ́kọ́ ni pé kéèyàn máa ṣe ọdún kan ọdún mẹ́wàá ogójì ọdún ilé kan so wàláì kìí ṣe ìṣesí mùsùlùmí kìí ṣe ìṣesí mùsùlùmí kódà èmi tó máa ń sọ kí ni kìí ṣe ìṣesí wa ń lọrin gan láti pinlẹ̀ so torí tí n bá fẹ́ tí bá fẹ́ mú ọ̀rọ̀ kan lẹ̀ ní wàá dá wa padà wá sí ìlọrin gangan kìí ṣe ìṣesí wa kí àwọn àgbàlagbà tí ń bẹ láyé lónìí àwọn àgbàlagbà tó ń já àgbàlagbà lónìí kan sọ ń jò làwọn bàbá wọn ń ṣe rìmẹ́mbà ọdún mẹ́wàá pé tí bàbá mi kú kódógún ọdún bàbá mi kú so wọ́n yẹ káwọn àgbàlagbà tó ń bẹ láyé lónìí ọ pariwo pé àríwó ah, ah, eléyìí rí àríwó ah, eléyìí rí tí wọ́n ti bẹ̀rẹ̀ rẹ̀ láti west náà ti lọ lè kó yóò wá àwọn west jẹ́ ti ń dáwọ́ rẹ̀ nísìn mùsùlùmí gbà ìlọrin ti gbà nísìn kọ́ra àwọn tó ń tẹ̀kẹ́ wọ́n tọ̀ lọ lè ya fọ́tò òkú tó bá kú bàǹbà kọ́ra àfa àwọn ẹni ti bẹ́ẹ̀ fún un so ògítúwárì táwọn ará ìkú máa ń ṣe ìlọrin náà ń ṣe nísìn so àwọn gbẹ́sìn yìí ń bẹ́ẹ̀ ẹ̀sìn lọ lẹ́sìn lọ́dọ̀ tiwa náà wà kó ṣàánú wa ni náà. Aleykum salaam wa rahmatulah barakati. Hin ìbéèrè ẹlẹ́kejì. Náà bàbá àti ẹ̀ka wọ̀. Náà mi ẹ̀ka pé ẹjọ́ ọba lágbára ti gbọ́bẹ̀ wò ní ètò tó ń jẹ̀ sí sàárà Àárọ̀ ni àbí kànga yẹn lè gbẹ́ kànga. Sòrí tó sáǹfààní jù ni mò ń sọ. ni. Tòtò kọ́dọ̀ bá ní ike olè ẹni orí ẹni tó nídìí ẹ̀kọ́ láti jẹ o sì wọ́n pé mo fún ọ àníyàn mi ni pé mo fi sàárà fún ibi mi kò sí tó burú bẹ̀ kọ́tà mọ́ jẹ́ pé àsìkò tí ó ń jẹ́ àsìkò dárò yẹn wa aleykum salam. aleykum salam. ẹlẹ́kùn ọ̀rẹ́ ìwé ẹgbẹ́ sọ ní ìṣẹ̀lẹ̀ ní ilé àmà tí àmà fẹ́ wẹ̀ sí àdáni ilé ẹ̀mẹ́ta lọ. Mm, mm. gbogbo ara ìlú kò sáré fi hàn gúnlẹ̀ ẹ̀mẹ́ta náà. àárọ̀ kò sẹ́ẹ̀rì fún yìí o kò bá jẹ́ mẹ́ta lọ kò bá mọ́tò mẹ́ta tó yín bá ti kárí ara orí nìkan ni mẹ́ta wà fún un bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni orí nìkan mẹ́ta bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ìgbà tí ó bá fi mọ́ ni bẹ́ẹ̀ni ìgbà tí omi ó bá fi kárí rẹ̀ ni so wallahu a'lam nam ẹni yìí sì béèrè béèrè kálẹ̀ kan ìfì ọ̀nà tí ìbéèrè wọn ìbéèrè ẹlẹ́kejì bẹ́ẹ̀ ni ẹsẹ̀ dáagan nam òun ni pé síwájú kí n tó parí ìjókòó tòní mo ní ìkéde méjì fọwà so àwọn dáa ẹni ní gáà òsì bíi nígbà oṣù dé tábà ti wà ní alágbàdo kò ní ọ̀nà tó wà mẹ́rin bá débẹ̀ bá rí bẹ́rẹ̀ bá oṣù dé ní ọjọ́ sunday wọ́n ní public lecture níbẹ̀ wà sí ìta gbangba tó lọ́rọ̀ kí ni islam máa wọ islam wa ma huwa sunna what is islam and what is sunna náà ni tọ́pìkì so abdulfatah sàrùmí náà ni ẹni tí ó ṣe wà sí níbẹ̀ lágùn mẹ́wàá àárọ̀ kódà wọ́n ṣe débi pé wọ́n ṣètò ọkọ̀ ọ̀fẹ́ so láti láti ìyànà yìí ìrántí ìyànà yìí lọ wọ́n dàgbé kalẹ̀ pé láti ìyànà náà ni wọ́n ti na gbé kalẹ̀ pé tí so ní aago mẹ́sàn-án ni wọ́n ti gbé ọkọ̀ yẹn kalẹ̀ so tí gbogbo akágbìyànjú kí a wá síbẹ̀ bẹ́ẹ̀ náà nírọ̀lẹ́ ní ọmọdá lẹ́kṣọ̀ tó wà níbẹ̀ náà náà ni nírọ̀lẹ́ ní aago mẹ́rin àbọ̀ pẹ̀lú ọlọ́run ọba náà kí n so inshallah ó ní pé àgbègbè títú lọ aleikum sọ̀rọ̀ àwọn tọ́lá bàkẹ́tì so ẹ dákun inshallah bóyá kẹpẹ̀ mi sí kẹpẹ̀ mi sí orí nọ́mbà mi zero eight one zero three three five one five four nine zero eight one zero three three five one five four nine àbùbọ̀ tá àtàwọn mi ní ọ̀dà gbére pé subhanaka Allahumma wa bihamdik ashhadu an la ilaha illa ant astaghfiruka wa atubu ilayk wa assalamu alaykum wa rahmatullahi wa barakatuh.